والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يا لدى قل لتبلون في أموالكم وأنفسكم انظر wọ́n máa dán wa wò nínú àwọn dúkìá wa àti àwọn ẹ̀mí wa gbogbo wa kò sẹ́ni tó bọ́ lọ́wọ́ àdánwò àdánwò tó ṣe pé yóò máa ṣẹlẹ̀ lóòrèkóòrè nínú dúkìá àti ẹ̀mí owó ti pọ̀ àdínkù lè bá a a lè máa retí owó wa kan tá a ṣe rajà tó ń bọ̀ ó kù dẹ̀dẹ̀ kó tọ́dọ̀ wa ìjàmbá ó ṣe. bákan náà àdánwò nínú ẹ̀mí mélòó ni wá tẹ́lẹ̀ mélòó la kù ní ìsìn. àdánwò nínú ẹ̀mí báwo la ti gbádùn tó tẹ́lẹ̀ báwo la láfi àwa rí ní ìsìn lópin ìgbà tí èèyàn bá ti kù èèyàn bọ́ lọ́wọ́ àwọn àdánwò ṣùgbọ́n àdánwò tó bá dé ó bùkátà ẹni tó dé sí kó ṣe sùúrù ó sì bẹ̀rù Allah ó ṣe sùúrù nípa pé nǹkan tó fẹ́ nǹkan tó dùn mọ́ ó lọ ṣẹlẹ̀ sí ọ kò sí nǹkan kan tó lè rí ṣe láti mú kí nǹkan ṣẹlẹ̀ tí ó dùn mọ́ tó fẹ́ nǹkan yí padà tí n tí ó dùn mọ́ tó fẹ́ nítorí pé olú ẹlẹ́dàá tó bá ti ṣe nǹkan ti ṣe nù àfi kó o ṣe sùúrù nítorí kọ́ mọ́ lọ gbé pé àdánwò kékeré tó bọ̀ yìí látàrí ìbàlájẹ́ àìníṣòro ó fi pè tó burú jùlọ nínú àdánwò nítorí pé tádánwò bá dé báyìí tí ọba ṣe sòrò ó ti fẹ́ sànà ètò burú jù ní. àpèjúwe owó rẹ lọ sọnù ọwọ́ á ṣe sòrò ọwọ́ á wá ọ̀rẹ́ rẹ̀ kan lọ ibi táwọn ti ń pẹ̀tù fún ọ kò sì rí pé lè pẹ̀tẹ́sì nílé wọn látòkè lọ́ba sọ̀rọ̀ àrẹ mọ́lẹ̀ oníkílá àǹfààní ìgbésí ayé má lẹ́yìn tó owó ìsọnù owó tó ṣe kókò jámà kankan lẹ́gbẹ̀ẹ́ tí olúwa tún lè fún ọ lẹ́yìn rẹ̀ ọ̀dájú pé ètò débọ̀ tẹ́lẹ̀ ọmọ ni ìyá àti bàbá tẹ̀lé gbogbo ẹni tẹ́gbọ̀n ò bá ti bá láyé tí ò bá lè ṣe sùúrù ọkọ̀wé pé ètò jùlọ ni tẹ́gbọ̀n ò bá dé báyìí bí kò bá ṣe sòrò ẹ̀rí kí n tí ó tẹ̀lé òbúrú bí ẹni tó wa mọ́tò láti òdìdí ìpínlẹ̀ ọ̀yọ́ tó wá lọ sépò wọ́n á lọ sépò yẹn ọ lọ sórí third mainland bridge láti orí gádà ló ti sọra rẹ̀ kí ló dé tàbánújẹ́ kan dé bá ọ̀hánmá bí ó ti ṣe ra à èyí tó fẹ́ dáwọ́ lé ó burú ju ìtọ́sẹ̀lẹ̀ lọ. tí ẹni sádàn òde bá ní ó di okùn mọ́kè tó fi síra rẹ̀ lọ́rùn tó yẹ àpótí mára rẹ̀ lẹ́sẹ̀ tó pokùn só kí ló dé bọ kí ló tún ṣe. a gbọ́dọ̀ ṣe sùúrù jàmá a gbọ́dọ̀ ṣe sùúrù àwọn èèyàn tó rí òun oníkálukú ń lọ fún wọn lálàáfíà kálukú ló bu àdánwò tiẹ̀ má bí a sọ sùúrù wọn lọ́pọ̀ tí wèrè ò fi pọ̀ ju iye tẹ́ ẹ rí lọ sùúrù wọn lọ́pọ̀ tẹ̀sí máa gbọ́ pé àwọn èèyàn kúkú ọ̀wọ́wọ́ oníkálukú ń ṣe sùúrù ni àmọ́ kẹ́nìkan wàá wà láyé yìí àdánwò ní ṣe ẹgbàgbé ẹ̀ nkẹlẹ kejì tá a bùkátà sáta wọn bá ṣe iná ní ká bẹ̀rù Allah ká bẹ̀rù rẹ̀ torí pé ńgbà tó dáa tó dùn ọ náà gbà tó tún gbé dàkejì dé òun náà ni ẹni tí ò bá máa ti bẹ̀rù Allah yóò sì ṣe yóò sì ṣe gán lórí àdánwò ó lè lómi lè sọ pé sí Allah ọ̀ràn kan bẹ̀ ni ṣe máa ń bẹ kí ni wọ́n ràn èèyàn gbọ́dọ̀ bẹ̀rù Allah torí pé òun náà ló ní tó fún wa tí mo wá fi ń dùn òun náà ló ní nígbà tó gbà padà tí mo wá ń bàjẹ́ àkọọ́lẹ̀ ní gbogbo nǹkan báyìí lọ́dọ̀ rẹ̀. ó di ọwọ́ wa kájẹ́ ni sí ìbẹ̀rù Allah tí ò ní yà nígbà kankan eléyìí jẹ́ tẹni sádàn wò sí ìwọ sádàn wò sí ọ tó o rí ẹni tí àdán wò sí ó dọwọ́ rẹ o kó fi tiẹ̀ kó fi kọ́gbọ́n kọ́mọ kí wọ́n gan alára tiẹ̀ náà ń bọ̀ torí pé ẹni tó ń fi rẹ́rìn iná lẹni tá a fi sunkún. jẹ́ bó ti jẹ́ pé ẹni tó ń fi sunkún ń padà ń fi rẹ́rìn máa rò yí pé òun ni tiẹ̀ gbá òun lọ́dáwọ́ ga ọ̀ fọmọ wa yọ ó fi àdánwò tó dé bá ọmọ fi yọ ọ́ wọ́n máa wá sọ̀rọ̀ bí ẹni tó gbọ́n tó gbọ́n tán tó mà tán látàrí pé wọ́n gbọ́n tán mà tán ìlàdánwò ṣe ń rí ọtí ń jẹra aláìlérò tí ẹ náà ń bọ̀ bílẹ̀ ayé ti fẹ́ rí ni wàlá títí ẹnìkan bá dé tí ọgbọ́n mi kò sojú wa ẹ̀kọ́ lọ́fẹ́ ti kọ́ wa táwa lọ ta kété àtàwa àtàwa àtàwọn arú wa àwọn abẹ́rẹ́ sí ti ṣe yẹ̀yẹ́ abẹ́rẹ́ sí ní dá yẹ̀yẹ́ rẹ̀ lẹ́yìn àti rẹ́rìn tìwa náà ń bọ̀ tìwa náà ń bọ̀ àti ẹ̀gbọ́n pé ńgbà títí ẹ dé ọ̀rọ̀ ara gbà orí rẹ̀ ìgbà tí tiẹ̀ dé rárá gbá òpópun tó okù bí wọ́n ti fè nígbà tí tiẹ̀ náà bá dé kò sẹ́nìkan tó ní làákà ìláyé yìí tí ó rí pátá ò sẹ́nìkan tó ọmọ fi rẹ́rìn à irú ẹ̀rín burúkú wọ̀ ni ọmọ pé òun pe tiẹ̀ kó kánjú wá ni tiẹ̀ náà ń bọ̀ tẹ́lẹ̀ náà àmọ́ pẹ̀lú ẹ̀rín tó rìn o òun pe tiẹ̀ náà kó kánjú wá ni kò sí ẹni náà láyé yìí kò sí ẹni náà láyé yìí tọ́bọ́ lọ́wọ́ àdánwò kódà tá a bá tún wọ sàárè àdánwò láti kọ́kọ́ bá pàdé torí délé ọ̀dọ̀ wọ wa o ọ̀dọ̀ wọ wa o ẹ̀rín níwọ̀n gba ló dùn ma kò fẹ́ nítumọ̀ lọ títí gbogbo nǹkan ẹ̀rín ni gbogbo nǹkan ẹ̀rín ni gbogbo nǹkan ni ìgbà míì àtàwọn òsì ẹnìkan látàrí ẹ̀rín burúkú tiẹ̀ ìwọ òfin rẹ́rìn o wọ́n súnmọ́ rẹ̀ sí pọ̀npin rẹ́rìn ọ̀sẹ̀ wo lọ́wọ́ tó ti fọnu tó ní rùn torí ẹ ká máa rò dáadáa ẹnikẹ́ni sábúrú àìdá ìṣòro àdánwò bá dé bá kápá púpà wà ló dé sí kábà kẹ́dùn kásì ládùá ike kolo ó tún má jẹ́ kó rírú ẹ̀ mà ó ti ṣàánú àwa náà àfi kó ṣàánú wa nítorí pé alágbára kan àgbọ́gbọ́n kan olú ẹlẹ́dàá kó ṣàánú gbogbo wa àwọn ẹni tí àdánwò dé bá olúwa ẹlẹ́dàá bá a fi pẹ̀sẹ̀ wọn rẹ́ olúwa ti fi àgbéga fún wa tí ọ̀tún ọ̀tún ọ̀tún orí ní ìtúnṣe fún wa àwọn ẹni tó ti ṣe é pé àwọn náà ń bẹ wọn ń sẹmi wa olúwa dákun ṣàánú gbogbo wa dákun dáàbò rẹ bò wá alágbára kan àti gbọ́ngbọ́n kan lẹ́yìn ìtọ́ba fún wa subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu.